chairman. ẹ eh, lẹ́sàn ta ló wà ní charge mi sẹ́yìn ni. àwa làwọn àmì báyìí. lọ́mọ mi ń gé fún yín ẹrù mi kọ́ wá ń bẹ̀ wọ́n láwọn ọmọ yín ló mú lẹ̀ wọ́n lẹ̀ lẹ́yìn kò yín a kọjá mi sìn kókó ni nìyẹn kò yín kúrò lọ́nà fún ká kọjá. <laughs> ẹ fẹ́ kọjá ń bí ẹ lè fẹ́ ká kó fún yín ẹrù yín tó wà ní ibi ló wà a ẹ̀yin tó dúró dẹrù wa kó má kọjá ni. a ní kẹ́rù mi máa kọjá bọ̀ kó gba bí ká ṣe kẹ̀. wa ọmọ tó ń bẹ ni. Ah. ọ̀gá. Àlàní ló ń bẹ sọ̀rọ̀ eh, eh, eh. tó kóṣẹ́ Àlàní ẹrù. Àlàní ẹ wo ẹ mísà Àlàní ẹmí ọmọ yín ẹ má bínú. ṣé ah, ah. o fipẹ́ tó bẹ́ẹ̀ sí àbí ẹ lè dúró dẹrù àgbẹ̀ má lọ àbí. fún kí ẹ. ó dà pé o fẹ́ kí n dẹ́rù àyìn bíi ẹ gba bí tiwa nìyẹn kò ní tó káwọn pẹ̀lú gbogbo ìtẹ́ ìsọ̀rọ̀ ẹ̀ ṣáà bá ti gba bí ṣá ẹ̀mí gbé àbí ẹ gba ẹbí ba ẹ̀ ọ̀nà rẹ̀. wàgbà tíkọ̀. abẹ́kú abẹ́kú abẹ́kú abẹ́kú. bàbá jama. ẹ má sùnmọ́ ẹ má sùnmọ́ ẹ má sùnmọ́. ẹ bẹ kú ẹ má sùnmọ́. irọ́ lẹ pa ó súnmọ́ títí o kò kú ó yí ìbẹ̀rẹ̀ ó kẹ́hùn ó bọ́ sọ ọ́lẹ̀ ojú òkú lójú ilẹ̀ ilẹ̀ mo pè sibira o sibira akisalẹ̀ omi mi lẹ̀ ẹ kọ́ ní bẹ́ẹ̀ kú. padà. Acabar a conta,